Hello everyone, welcome to Tony Talks. Welcome. I hope you all are doing well and today's video is good. So let's get right into it. And uh, thank you for all my subscribers. And if you are new here, thank you. And don't forget to hit on that um, subscribe button so that you will not miss out on our future videos. Thank you. And please, there no derogatory comments. Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. And I need to address it. I'll read it out. <laughs> ẹ bá mi ṣe èso yìí mọ̀ pé nájì wà nílẹ̀. ẹ bá mi ṣe ẹ bá mi ṣe à ẹ bá mi ṣe ẹ bá mi ṣe ẹ bá mi ṣe ẹ bá mi ṣe ẹ bá mi ṣe ẹ bá mi ṣe ẹ bá mi ṣe ẹ jọ. Esabod, come over here. Abukebeka, come over here. Okete, though I have an issue with you. I saw a pathetic writer and I'm going to give it to that idiotic element back to back to back. It's going to be bomber to fender. So Abuke ìwọ lè pariwo nsin mo rí publication kan jẹ́ kí n ka díẹ̀ fún ẹ létí because ó dá ipa débí sí oníwárapá fẹ́ ṣorí burúkú ju tàtẹ̀yìnwá lọ ṣe mọ̀ pé mo ń wò ẹ̀ràn ó dà pé lórí burúkú yẹ ẹ kò fẹ́ respect rẹ̀. ẹjọ má bínú yìí mo rí kinní yẹn ń sìn wọ́n sẹ̀ǹdẹ̀ sí mi so. ẹjọ bá mi ṣe. ẹ bá mi ṣe ẹ bá mi ṣe ẹ bá mi ṣe ẹ bá mi ṣe mú mo fẹ́ gbé publication yẹn wá so um, títalẹ̀ yìí ẹ sábọ̀dù sọ wípé tina ogunbanwo lórí burúkú alẹ́ John Thomas ọkọ ẹ̀ tó kú ó ní àsínà Naira Land Forum Naira Land ìṣẹ̀dá tó wà lábẹ́ Naira Land ó máa ṣorí burúkú ni o bí ọjọ́ èní ìṣe wọ̀ ó máa wọ̀ lójijì ni ìṣẹ̀dá tó wà lábẹ́ Naira Land tí bá mú ya ẹ̀ màá gbéjà ẹ̀ sáré ṣẹ̀dá tó wà lábẹ́ náírà land Esabod ọkọ olórí olórí tó ń ròyìn kó lórí burúkú ni ẹ o dẹ̀ fẹ́ kó òkété jẹyà o fẹ́ kó kété o ṣáà fẹ́ kó kété ṣẹ̀wọ̀n because orí burúkú tí wọ Esabod ń ṣe yìí o mọ̀ pé òkété ló máa jẹyà ẹ̀ o mọ̀ pé òkété ló máa jẹyà ẹ̀ welcome on board my beautiful people on um, instagram ẹ̀yin ará instagram two oh six aago méjì òru aago mẹ́fà kọjá aago méjì òru ni mo wá bá yín yìí ìṣẹ̀dá tó wà lábẹ́ naira land forum ìṣẹ̀dá tó wà ń bẹ̀ ẹ bá mi sọ fún pé mi sọ pé ó máa ṣorí burúkú ni o ó máa wọ̀ lójijì bí ọjọ́ ni lágbára àwọn tó tilẹ̀kùn ọjọ́ òní tí wọ́n ti lọ sọ̀míìtì kọ́kọ́rọ́ lágbára àwọn tó máa fún ní kí yẹn tó bá máa fi di in the next few hours ìṣẹ̀dá tó wà lábẹ́ náírà land orí burúkú máa jẹ́ tiẹ̀ tọmọtọmọ ni o ó máa ṣorí burúkú kanlẹ̀ mo máa rí sí ẹ ní ọ̀la tílẹ̀ bá ti mọ́ sọ́rí tílẹ̀ tílẹ̀ bá ti mọ́ máa rí sí ẹ ìṣẹ̀dá tó wà lábẹ́ náírà land tí o mọ̀ pé wọ́n ló lọ gbé sórí ṣọ́ọ̀kì olórí burúkú ọmọ tó ná jílé òun tí o mọ̀ pé wọ́n náírà land yìí ni tí o mọ̀ náírà land tí n bá mú ìyá ẹ̀ ṣé àwọn pé mi ní ẹnájì ju gbogbo orí burúkú tẹ̀ ń ṣe èmi ẹnájì tèmi ọ́ di a ni mo ní ẹnájì bàjẹ́ ẹ sábọ̀dù ẹ̀yin èèyàn kó tó di wàhálà let me just read this thing out kẹgbọ́ wọ́n ní ọ̀dọ̀ Esabod ọ̀dọ̀ Esabod náà ti rí eléyìí o but let me see if I can open it from Esabod olórí burúkú àti gbam blocking láti 1960 ń bọ̀ màá rí nsìn good morning ọmọ ọmọtọ́lá ní ṣẹ́wàá pa ẹ káàárọ̀ òkété ni o ẹ gbà wá lọ́wọ́ òkété o ẹ gbà wá lọ́wọ́ òkété àtàwọn ọba tó ń tẹ̀lé o ẹ gbà wá ẹ ṣàánú wa o ẹ̀yin ọmọ nàìjíríà àwọn ọba ilẹ̀ yorùbá àmọ̀ páwọn náà ti òkété sí wa o kó máa búlì wa kó máa fi wá gbowó o ẹ ṣàánú wa o ẹ ṣàánú wa o. òkété Abuke wanted sórí ìdí te tẹ́sábọ̀ bá ṣe àdè orúkọ mi ló ṣe máa máa jẹ̀yà yàsín owó tẹ́sábọ̀ bá ti ń da orúkọ mi ó máa máa ṣẹ̀sín. mi ò tiẹ̀ ibo náà ti bẹ̀rẹ̀ no ìgbóná ti olórí burúkú Nairaland àwáyé má ṣe rere yẹn ó ní shortly before she was declared wanted Dorcas has had filed a case of criminal of criminal defamation against two social media users Tolúlọpẹ́ Adéoyè aka Abigail Jagabana Tolúlọpẹ́ Ọdẹgbàmí aka Ọlọ́wọ́ Ṣíbí in the court summon dated May 9 2024 Emmanuel Iyana of Chief Magistrate Court who said 6, Abuja had summoned the duo of Abike Jagaban and Tolulopola Oshibi to appear in person before the court on June, June 4, 2024 to answer a charges leveled against them. Esabod Baba Olori burúkú ni Baba Olori, if Dorcas has taken Abike and Olowo Oshibi, eh, Abike Jagaban and Olowo Oshibi to court, kí ló ní í ṣe pẹ̀lú òkú ìyá àbèjì? Ẹ̀yà wèrè ni àbúlórí burúkú nìyí ni Esabod wa tòkété ẹ̀ ní jéèyàn ẹ̀yìn méjèèjì Adébísí ó máa ṣòfò lórí gbogbo àwọn ọmọ tó tara ẹ̀ jáde ni for the fact that you people have been using us to collect money ó máa gbóná o ó máa pẹ́pẹ́ gan o ara máa níyín gan o mi ò fẹ́ kọwọ́ bọ kéèsì yẹn mi ò fẹ́ kọwọ́ bọ kéèsì yẹn ara máa ń ṣọmọ pé analysis tèmi ti máa lọ gbé analysis mi wa, if Dorkas has taken a Abike Jagaban lọ́wọ́ Ṣíbí to court what does that got to do with Iku ìyá beji? if Dorkas has taken Abike lọ́wọ́ Ṣíbí to court what has that got to do with the fact that Dorkas has been lying against me using me to make billions of naira why is Dorkas Adeyinka not using people in UK to make money Let Dorcas Adeyinka come forward and bring out evidences to come and show the whole world. Kila we wí so abe ń sọ abẹ́ ya wèrè ni. Now, only in a criminal complaint filed by Pelumi, I don't know, I don't, I don't care, I don't even know. Whatever, whatever, kìíní kan Ọlájẹgbèsè, Bọ́lájẹgbèsè of Abuja based law firm ìyẹn ò tiẹ̀ kàn mí orí burúkú ni gbogbo ẹ̀dọ̀ káṣà àdàkíùsà bí kẹjà kábà so kí ló forúkọ mi síbẹ̀ fún board sharing the nude photo i don't care tó bá ṣí ẹ̀ ìhòòhò dọ̀kásì kò ní kankan ṣe pẹ̀lú òkú yàbèjì Nigerian police declared Dorkas wanted based on alleged òkú yàbèjì oku àwọn èèyàn alleged cyberbullying cyberstalking using people to collect money so kí lọ ọlọ́pàá ń sọ kí lẹ̀ ń sọ wèrè bíi tí ilẹ̀ pè wá ni ẹ̀yà wèrè ni ẹjọ́ yín kọ́ ẹjọ́ yín kọ́ if the right authorities have done the right thing at the right time Abi, gbogbo orí burúkú yóò ní máa ṣẹlẹ̀ now according to kí lẹ́sìn according to whatever i don't know kíní kan kíní Abike Jagaban share the complainer kí ló kàn wá kéèsì pé wọ́n ṣí ẹnu dùdọ̀ cars is another ball game ìyẹn ò ní ṣe pẹ̀lú òkú ìyá àbèjì kò ní ṣe pẹ̀lú owó tí Dorcas ti gbà Dorcas ti parọ́ mú èmi ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan pẹ̀lẹ́mi àtọlọ́pàá let Dorcas come online or let her go to Abuja and give them evidence lára àwọn nǹkan tó sọ ó ní wípé Fọlá àti Alhaji wọ́n jọ plan pé àwọn jọ fẹ́ wá gbá mi let Dorcas provide since Enusho gave Dorcas power of authority to talk on her behalf. ṣe lè blog ọlọ́pàá tó wà nílùú òyìnbó ni okay why is Dorcas not blogging people in UK? Why is Dorcas blogging people staying in Nigeria making millions? Ẹ jẹ́ kí n máa However, Adejobi ń bọ̀. According to whatever, I don't know, it is add that for the TSU, you know, Abike Jagaba and Dorcas who both lead opposing group. It's none of my business. I did not have any oppositional group. Èmi wá bí mo wa defend the family mi mo dẹ̀ wá tú irọ́ òkété mo wá tú irọ́ Dorcas gbogbo irọ́ tí Dorcas pamọ́ mi mo ní ẹ̀rí lọ́wọ́ it is um, okay however Adejobi who is Adejobi taná ń pè ládéjọbí feigning ignorance of the release of the gazette was said to have informed all who called him to inquire why Dorcas Adeyinka was declared wanted. Why are you bringing this to social media? You should take your document to Abuja. You should take your document to Abuja. I don't think why they were looking for Dorcas in Abuja is because of Dorcas nude. Dorcas has taken Abike to court for her claimed nude picture she released by herself. Let the court, let the court work on that. You for Sherry Dorcas eh Esabod over koya, kó yà jẹ Dorcas o. Esabod gangan ni ọ̀tá Dorcas. Esabod gangan because the more you put my name or you come for me, the more I will go deeper. And for the fact that I kept quiet for good over two years why Dorcas is making millions mo fẹ́ rí ọba ọba ilẹ̀ Yorùbá ẹ jẹ́ kí n débẹ̀ kí n tó pè wọ́n bọ̀ was said to have confirmed all who called him to inquire why Dorcas Adenka was declared wanted a case in court because if they declare Dorcas wanted the, what they what uh, eh, what they declare Dorcas wanted for is different from the the case in the court you can have 10 court cases with people it does not matter ẹ̀yin lẹ lówó yín tẹ́ fẹ́ ná you can have 10 cases with just one person it does not matter Dokasi fọwọ́ ara ẹ̀ gbé núdù ẹ̀ síta ó dẹ̀ ní èjè ló gbé síta kò ní kankan ṣe pẹ̀lú òkú ìyá àbèjì òkú ìyá àbèjì tẹ̀ ń wò yẹn ó lè ogun sílẹ̀ ní nàìjíríà if it is not well properly managed if the so-called obas ijoye and politicians did not manage okuya abeji and have been warning emilokan all these pending terrible cases ten pending, your enemy will use it as a great weapon to destroy you during the election. Monica Mori ẹ fi mental health sílẹ̀ ẹni tó búròkì ló ní mental health ẹni tó broke ló ní depression ọ̀lẹ ló ní depression ọ̀wọ́ ẹni tí ò lè sọ̀rọ̀ síta ló ní depression oyeyin èmi ń ṣiṣẹ́ this is my job Monica Morrie this is my this is my job this is my job this is this is how I work and that is why Lizzy Anjorin is wrongest person tó lè wá fún because money ní energy bí mo ṣe hustle from day one of my life I don't sleep I hustle two four seven so I am not the right person for them to come attack that time when I kept quiet for Dorcas Muko Muko Momo Dake mo mọ̀ dákẹ́ mo fẹ́ kí gbogbo worst and I can see she was making millions when she was attacking me and my business and my family most especially my children and my late parents yíyọ ẹkùn tó jókòó kì í ṣe ta ilé sọ̀rọ̀ mi now only however Dorcas Edeyinka was declared wanted yes the reason why she was being declared wanted is written in the in the whatever in that press so ó ní ìkejì ó ní a coalition of human rights and empowerment let the let the coalition of the human rights go to Abuja let the coalition of the human rights and empowerment based organization has called on well-meaning Nigerians. So well-meaning Nigerians tẹ́ call on here. Níbo náà wa nígbà tí Dorcas ń gba millions of naira. So nísìnyí tí Dorcas ti to fi tó ń parọ́ mọ́ wa tó gba owó àbí. So well-meaning Nigeria máa pàtẹ́wọ́ fún Dorcas kí pí Dorcas máa fi kó máa paro mo àwọn èèyàn kó máa bà business àwọn èèyàn jẹ́ àbí okay one million Nigerians máa sọ pé ó dàbí yàbèjì ṣe kú kó máa lọ àbí so one million Nigerians wọn ò ní sọ fún ọlọ́pàá kán mọ iye owó yàbèjì tó kù. Hmm? Daddy, Ọlọ́run wa God bless you. There are two strong cases in Yoruba-speaking states. A government refusing to attend to which is opponent will use it to campaign. I've told them, and it's none of my business. I don't eat from any of them. I don't eat from any political party. I've told them. Only uh, women Nigerian to call the Nigerian Police Force, NNPF, Public Relation Officer, ACP, Olumiyiwa Adejobi to order. Olumiyiwa Adejobi to order on what? Oh, my petition to against the Dokasini even this Olumiwa that you claim who is this Olumiwa Dejobi? ACP Olumiwa who is Olumiwa Dejobi? ẹjọ ẹni tó bá mọ àwọn ẹni ẹjọ ẹ jẹ́ kí who is Olumiwa Dejobi? ACP because if ẹni tẹ́ dárúkọ yìí with the numbers of petition tó wà níwájú Dorkas you know so I don't know the, eh, eh, the over this over overbearing interference in an ongoing so overbearing ni àmọ́ ìgbà tí Dorkas ṣe part one to one billion fún wa àbí nígbà tí Dorkas lọ gbé yàbèjì tọkọ ẹni kọ́ máa fi tọrọ bára no Nigeria ti fẹ́ máa sú èmi o ah. ẹ̀yin bàbá wa tẹ́ wà nípò ọlọ́pàá ṣé bẹ́ẹ̀ ṣe máa máa wò wá lélẹ̀ ṣé bẹ́ẹ̀ ṣe máa máa wòran rẹ̀ <laughs> ongoing case involving Dorcas. The ACP Olumi or whatever, I don't know. It, it has nothing to do with your nude case. Or the, the, the ACP has gone to court to withdraw your nude case from Abike Jagaban. I don't know. Daddy, along what I don't know. As the ACP claimed, uh, like, as the ACP gone to court to withdraw your nude case against Abike Jagaban, torí kò yé mi the group is calling on wemini olórí burúkú group wo ló fẹ́ sọ fún wa pé káwòrán kí dọ́kàsì kó ṣe part one to one billion ká máa wò níran without proper investigation dọ́kàs kò sí oko wo ẹni tó bá wọn ẹ kó gbé lọ court ṣó ti yẹ wọ́n máa investigate yẹ kò sí bó ṣe fẹ́ ṣe i've told you ìgbà tó ti ń purọ́ mọ́ wa tó ti ń gbowó tó ti ń gbowó sọ fún ẹ mo ní when the time comes ibi tó ti máa mọ̀ pé nàìjíríà nàìjíríà is not a lawless country tó ti yẹ àwọn ọlọ́pàá àná tó ń ṣiṣẹ́ fún ẹ tó sun ẹ di irun mọlẹ̀ tọ́lọ́ ń kọ́mẹ̀ntì ní péjì ẹ àwọn ti lọ àwọn tó ń lò lẹ́ni máa lọ but for the fact that you've committed series of ẹ̀ṣẹ̀ tó lágbára you don't understand so many things ló ti sọ ó ní ó ní ó ní ó sọ náà ó ní nude Mr Lawal wà lọ́wọ́ ẹ̀ àbó sọ bẹ́ẹ̀ ó dẹ̀ ní ó ní voice note Mr Lawal more than six hundred without his consent Dorcas Adeyinka I am challenging you when you were recording Mr. Lawal or when you sent any show to go and record Lawal, did you take permission from Mr. Lawal before recording his voice? Hmm ó dà pé àwọn ọmọ yìí kọ́ òun fẹ́ kí n sọ̀rọ̀ ṣá ọmọ ìfẹ́ kí n lọ kọ́ ọmọ kí ni ìjọba ní ìfẹ́ mo fẹ́ kọ́ra máa ṣe fàájì wọn mo fẹ́ káwọn ọmọ yìí máa ṣe fàájì wọn mi ìfẹ́ kọ́ wọn. mi ìfẹ́ because analysis mi máa ń deep gan analysis mi máa ń deep gan. <laughs> analysis mi máa ń brutal gan tọ́ka náà the group ó ní ok ó ní the statement issued by ibo olele Olakwesi highlighted previous instance where, the, where Adeyinka faced unfounded charges which were later dismissed by the court unfounded charges unfunded yes ó yẹ kẹ́ ẹ pè ní unfunded charges because so unfunded charges ni àwọn complainant mẹ́fà sí mẹ́wàá tó dúró against OCAS <laughs> if care is not taken ó dáa pé orí ó dáa pé àwọn orí if care is not taken if Nigerian police I am begging you I am begging you ẹ má da ogun sílẹ̀ o ah, ẹ má da ogun sílẹ̀ kó dá o ah, ṣe rí i pé nǹkan tẹ́ ṣe fún Dorcas wọ́n ti gbé jáde fún yín báyìí and this is a very good material this is a very good material the lawyer clarified that Adeyinka is constantly cop no ọlájẹgbèsè àbí ọlájẹgbèsè ọlájẹngbèsè ọlọdẹ highlighted previous instances where Dorcas faced unfounded charges. So all those charges against Dorcas were being classified as unfounded charges, all because me fẹ́ sọ̀rọ̀ ó which were later dismissed by the court due to lack of evidence. So kosi evidence pé dokasi lo arasi ya ọba abi kò sí evidence pé Mr Lawal Dorkas fi orúkọ ẹ̀ gba owó for four years àbí kò sí evidence tí Dorkas tó sọ wípé mo rán ọlọ́pàá mo gbé ọlọ́pàá lọ́nà ẹnu ìṣó ó mà ṣe o oh god damn it oh how mo fẹ́ máa regret pé mo support Yorùbá mo So they, they discharged that case without our consent. Doctors, have you forgotten? They told us you were sick. They never told us this case was being discharged. And for the first time, thank you, doctors. Interview tí wà tí ẹ̀yin tejolo grant interview yìí. Ó ṣẹ̀ṣẹ̀ fi hàn wá you've been able to, you know, they they just I, I mean if I, me if I sorrow. So they've discharged the case with six complainants with thousands of evidences against you, Dr. Adeyinka. So, Nigerian police actually discharged that case. Oh no. This is, this is, this is, ah no. No, no, no, no, no, no, no, no. Ah, no, no, no, no, no, no, no. Ah, this is uncalled for. This is uncalled for. Oh, shit. Oh, so they actually discharged that case. I need to send this to my lawyer. Oh, this is nice. Unfunded charges, which were later dismissed. But the IPO told us, you, Dokaza Deinka, that you were sick. They never told us your case is being discharged. Omashio. Omashio. Omashio. which were later dismissed. Despite this, she continued to face undue security harassment from the police, he asserted. <laughs> Someone that has used innocent people's name to gather millions of naira. Someone that has destroyed homes, life, businesses. Hmm. ah, regarding the recent declaration Adeyinka as wanted by police Olajegbese questioned the necessity of such action especially you see the Olajegbese you don't understand like I said kò sí bó ṣe lè pọ́n gbẹ́ ní mọ́ínmọ́ín kò sí má gbàgbé pé gbogbo aburú tí dọ́ka sì ṣe ó wà lọ́wọ́ everybody just like ṣèpẹtẹ́rì this lover so gbogbo aburú tó ṣe ó wà you don't understand tí àwọn òbí wa bá ń sọ fún wa ní kékeré pé ká má ṣe aburú tí wọ́n bá ń sọ fún wa nínú Quran àti Bible pé ká má ṣe ìkà Jésù àtànábì oníyàwó tá fẹ́ ṣe láburú everything tí Dorcas ṣe òun ló ń béèrè lọ́wọ́ Dorcas Dorcas Dorcas sọ nínú fídíò pé adélé Lizzy lánàá so Dorcas sọ pé adélé Lizzy lánàá àwọn ti rí odò táwọn fẹ́ ti ìyá òun sí so I don't know ọlájẹ gbèsè àbí kí ló pé rẹ so Dorcas tó jẹ́ pé gbogbo bọ́n ṣe ń lẹ court whatever sẹ́nu ọ̀nà ṣọ́ọ̀bù mi Dorcas ló máa ń gbèsè page ẹ̀ ṣé ìwọ mọ̀ pé gbogbo nǹkan tí Dorcas ṣe yẹn gbèsè ni ó mọ̀ pé gbogbo nǹkan tí dọ̀kásì ti ń ṣe sẹ́yìn yẹn gbèsè ni anyway let's see how it goes regarding the descent declaration he suggested ọlájẹgbèsè questioned the necessity of such action lọ sàbújá onígbèsè lọ sàbújá especially where availability was evident lọ sàbújá he suggested either miscommunication within the police ọlájẹgbèsè a ní ìyá àbèjì kú ní within the period tọ́ni kọ́ lọ gbé ìyá àbèjì wá. it's getting clearer amma matrix cases says do you know who i know yes so the people Dorkas know is bigger <laughs> than the whole Nigerian police force i don't know let me call it my boy our Nigerian police is bigger uh, Nigerian police is bigger. Only regarding the recent discussion, police alleged Olajegbese question the necessity of such action. Lọ sí Abuja kó lọ bèèrè lọ́wọ́ wọn. Um, um, um, he suggested either misconception. Only senior issue by him argued that since the matter regained allegation already before court law, the police cannot declare someone wanted. How come police cannot declare someone wanted on murder case? ọ̀dẹ̀lẹ́pẹ̀ wa ni i will come and read this and analyse it one by one the group is now calling on wẹ́mi nigeria clinical is related development of cash eh, canal lajegbese statement issued by him he argued that he argued that since the matter regarding the allegation is already before court of law cannot declare someone wanted so because ó gbé nudu titi ẹ lọ sí court so they cannot declare her wanted for alleged murder case abi another alleged tó abi especially when there is no risk of individual. <laughs> the lawyer Clifford Adeyinka has concerned cooperated. Oh, cooperated gan. oh, <laughs> look, cooperated. She was invited concerning the uh, present allegation. So when she was being invited by present allegation, what has Dorcas done so far to help the police to get to the root of what killed Iyabeji? So he noted that she had sought police assistance She assaulted police assistant after her private images were malicious. Okay, well, he noted that she had sought police assistance after her private image were maliciously circulated. But there is a video where she posted the video by herself. She showed it on live video. Irọ́ wrote, bà tí ń fracas. Ẹ rò pé Nigerians ráyè ògbórí burúkú fracas tẹ̀ ń ṣe ni hmm? gbogbo gbogbo irọ́ tó máa Dorkas bó ṣe máa manipulate brain àwọn èèyàn wọ́n ń wíru òun wíru wọ́n sọ pé yàbèjì kú o ní àwọn kéésì sọlọ́nà èèyàn mọ́lẹ́ṣẹ́ gbẹ òun sọ̀rọ̀ nùdù ẹ̀ kí ni nùdù ẹ̀ ní ṣe pẹ̀lú títí wa kí ni nùdù ẹ̀ ní ṣe pẹ̀lú yàbèjì kú kí ni nùdù ẹ̀ ní ṣe pẹ̀lú lọ́nà ẹ̀ ọba ńlá mọ́ṣọ́ọ̀bù ẹ̀. àbòrò pé tó bá yẹ pé pátì tí ọba ńlá ń ṣe ó jẹ́ pátì tó kí ẹ̀ fún ìyọba ńlá Dorkas ó rò pé wàá wàá máa rìn kiri tó bá yẹ pé pátì tí ìyọba ńlá ń ṣe ó kí ẹ̀ fún ìyàwó bá ńlá <laughs> oh god ẹni <laughs> when my circulated ẹ so ìyá àbèjì òkú wọn kàn wá pé kó wá society ẹ and police did not even declare her as a killer they didn't said she's a killer police said she should come come and explain to them When Iyabeji was alive, she was being instructed to bring Iyabeji. And within the short period, he, she promised that she would be bringing Iyabeji. Iyabeji died. Then police called on her. Okay, come over. What happened? Then she, ó wà lórí social media, ó full of football. fò bọ̀. Wèrè lẹ́pẹ̀ wá bí Eh, despite the call due to lack of it. Despite this, she continued to face òṣì ní gbogbo eléyìí. Màá wá, màá group calls on IG group calls wo group olórí burúkú wo ló call on IG to call Muyiwade what has PPRO àbí kílẹ̀ pẹ́ ni what has it got to do with murder case so is this uh, Ademuyiwa that will now tell me to abi that will tell Iyabeji family to overlook the death of Iyabeji what has PPRO got to do is the PPRO the DPO or commissioner of police or AIG or IG or DIG so ìyá àbejì kó kú gbé bí Mohbad ṣe kú gbé àbí àbí ìyá àbejì kó kú gbé bí Mohbad ṣe kú gbé àbí. kọ́mi lórí ìwọ náà wo Nairaland wo gbogbo àwọn cases tó ní bí endsars àbí endsars endsars endsars is anti-government àbí endsars kọ́lẹ́ lọ ṣe ní tóge tẹ́fẹ́ lọ fi sunlé aṣíwájú Nairaland anti-government ni ẹ́ ọ̀tá yorùbá ní ọ̀tá ìṣerere ní ẹ́ ọ̀tá nàìjíríà ní ẹ́ ọ̀tá síwájú ní ọ̀tá apc ní ẹ́ òun rèé ọlákúnlé churchill àbí whatever whatever gbogbo story tó ti kọ calls on igp to act mú ìwà adémọlá àkwáyà ẹ̀ ní house báwo nìyẹn ṣe kàn wá tí mú ìwà adémọlá bá àkwáyà owó kí ló tó àkwáyà ilé tuntun báwo nìyẹn ṣe kàn ayé wa kí nìyẹn ní ṣe pẹ̀lú personal life títí wa kí ló ní ṣe pẹ̀lú ìyá àbèjì tó kú so torí mú ìwà adémọlá àkwáyà àbí kí náà ṣe mú ìwà adémọlá ni ẹ kí má lọ porúkọ ni ó oh, sọrí ẹjọ mo rórúkọ èèyàn nínú sítórì ṣé mú ìwà adémọlá ọlọ́pàá àbí mú ìwà adémọlá tó ṣe fíìmù torí kò yé mi àbí náírà land yìí fẹ́ ṣòfò ẹ̀mí ni ẹ I see no reason why the wanted suspect is afraid to come up to the police if he or she is innocent so olórí burúkú lẹ́sàbọ̀dù awáyé má ṣe rere tí náà ogun bá wò tó máa ṣòfò ẹ̀mí tó máa ṣòfò gbogbo ọmọ ẹ̀ ẹ̀sàbọ̀dù there is no how you guys can win on social media anymore forget it no more donation and monetization if government cannot stop you if the right authorities cannot stop you from killing innocent people for monetization and donations. You don't understand? As a board, we will continue to neutralize your lies. You are not kidding. So you took someone to court for your nude. And Eyoku Onikowa. So what has Abike Jagaban and Olowo Shibi case has to do with Yabe Jitoku? wèrè kan náà wo ah, àánú bọ̀bọ̀ yẹn máa ṣe mí gan wọ́n dẹ̀ ti lọ wo fún mi gbogbo details ẹ̀ gbogbo ẹ̀rú máa bá wò pé báwo mo yẹ mọ orúkọ òun ṣá òní ah, òní hmm, ṣe gbangba kírídìgba òkí ó Samson òkí òní kọ sórí orúkọ mi àti fọ́tò mi tó lọ include yẹn òní ṣerú ẹ̀ mọ́ ṣá òní ṣerú ẹ̀ mọ́ tó máa fi kú òkí wàá jẹ wàá jẹ ó mọ̀ pọ́mọ òjọ́ ọmọ lọ ó mọ̀ pọ́mọ lọ́mọ ni mí ọmọ òjọ́ ọmọ lọ òkì ọmọ òjú ọmọ lọ ayé yìí abájọ this is a case of love for humanity as demonstrated by philanthropy olórí burúkú ta ni philanthropist àwáyé má ṣe rere blackmailer pathetic blackmailer wo ni philanthropy ṣé dọkásì ló pọ́nlé dọkásì tó yẹ pé kò sẹ́ni tí ò lè purọ́ mọ́ ló pè ní ẹ ó lè jẹ́ philanthropist abatẹnijẹ́ ẹ̀ philanthropist aborúkọ olórúkọ jẹ́ philanthropist filabega philanthropy bega which has resulted in alleged ta ló fẹ́ jealous Dorkas tilé tó ní àbí taṣọ tó ní àbí torí ire tó ṣe àbí tálí barika tó wà nínú ayé ìyá Dorkas what has Dokas got that will make someone like me dọkásì tí ò lówó tẹnu ìṣó ah òkì wàá jẹ òkì ẹpọn á gbóná ìyàwó ẹ àtọmọ ẹ wọn á regret páwọn mú ẹ see once you call my, no, my name and put my picture ó ti fọwọ́ ara ẹ wá wàhálà sórí time tí mo ṣe show two thirty six. God bless you you see oki wa wá jẹ́ ìyá gan máa nà yá ẹ ta ni ta ló fẹ́ pọ́n níjẹ̀pẹ̀ fún wa ta ló fẹ́ pákéjì fún wa dọ̀kásì tí ò níṣẹ́ lọ́wọ́ dọ̀kásì alọ́nilọ́wọ́ gbà dọ̀kásì pé tí kò bá báyàn lórúkọ jẹ́ kò lè jẹun